sùúrù lérè sùúrù lérè kò kí n ṣe gbogbo nǹkan ni sùúrù máa ń tò agídí ò dáa agídí ò dáa kò kí n ṣe gbogbo nǹkan ni agídí máa ń bàjẹ́ ẹ máa wọ pé ah ah èwo tún ni àyíkẹ́ ń sọ yìí ẹjọ́ nítorí ọlọ́run ó tọ̀rọ̀ <laughs> bí wọ́n ṣe máa ń sọ bí ìsọkúsọ ni. wọ́n dẹ̀ sọ pé àìlè sọ̀rọ̀ òun ni ìbẹ̀rẹ̀ orí burúkú mo tọrọ gáfárà ẹ má bínú pé mo lo ọ̀rọ̀ ìbẹ̀rẹ̀ orí burúkú tí n bá sọ dáadáa bá ṣe bọ́rọ̀ yẹn láyé ni tí n bá sọ dáadáa nǹkan tí mò ń sọ yẹn ó lè má fi taratara yẹ yín wọ́n dẹ̀ sọ pé tẹ́ ẹ bá sun ewúrẹ́ títí títí títí tẹ́ ẹ bá sun ewúrẹ́ kò gírí àkílẹ̀ ewúrẹ́ yẹn máa ṣe tẹ́ ẹ bá ti sun tó <laughs> dá padà ni ó máa kọjú sí padà ni pé kí ló ṣẹlẹ̀ wọ́n tapping gangan ẹjọ́ àwọn kókó wà lẹ́yìn tó yẹ pé sùúrù sùúrù gan ò lè ràn ó wà nù bíbélì ó wà nù bíbélì sùúrù ò lè ran àwọn nǹkan kan ní ayé yìí tó yẹ pé agídí gangan agídí yẹn gangan gangan òun gangan ni kíní yẹn need ah má lọ rò onígboro ayé yìí <laughs> àwọn èèyàn máa jẹjú ọ máa tọjú ẹ mọ́lẹ̀ tó bá rí i pé onísùúrù jù ní silence is gold bí wọ́n ṣe máa ń sọ tí silence ẹ bá ti ń wà gòdìgòdì tó bá ti ń silence títí títí ọ̀dẹ̀ ló máa pè ẹ́ ó máa dọ̀dẹ̀ má ṣì mí gbọ́ mi sọ pé sùúrù ò dáa àmọ́ àwọn nǹkan kan wà tó jẹ́ pé sùúrù kọ́ ni ọmọ tó bá gbé wọn gbà mí làgídí wọn gan bá wọn fagídí tì tó bá lọ ń fagídí tì irú sùúrù nǹkan mi gbà mí jọ́ torí ọlọ́run yọ ló wà wà á kọ́ rí i pé ẹ wá kí ló ṣẹlẹ̀ gangan wọ́n ti já ẹlẹ́ni àwọn ọmọ ayé nígboro <laughs> má lọ sùn lẹ́kọ̀ọ́ má lọ ṣe kí ni má lọ nà gẹ̀rẹ̀ Orísun ló ń pe bí kò dẹ̀ má tún ṣe kí ni má tún lọ sùn lórí Orísun mò ń sọ̀rọ̀ yìí torí ìrírí tí mo ti rí ni ẹ jẹ́ kí sáré ja ẹ́sì kọ̀ọ̀kan ká tó bẹ̀rẹ̀ Miliki Lónìí pẹ̀rẹ̀ ok bí ọdún mẹ́fà sẹ́yìn gbà tí mo ṣẹ̀ dé Orísun wa yìí àbá àwọn ọ̀gá wa kan bíbẹ̀ àwọn ọ̀gá wa lọ́tún lọ́sì wọ́n pọ̀ gan ah, mo dẹ̀ rò pé òkè òkè ah, bó ṣe máa ń sọ wọ́n ní a gbọ́dọ̀ máa ṣe kí ni ká máa bọ̀wọ̀ ká máa tẹríba fún àwọn ọ̀gá wa mo dẹ̀ ń ṣe jẹ́jẹ́ jẹ́jẹ́ ni mo ṣe ọ̀sẹ̀ kìíní wá tó yẹ kí n ṣiṣẹ́ tí bá ti dé studio bẹ́ẹ̀ à àwọn ọ̀gá máa dé ni ó yá àyìnkẹ́ gbà lọ́ra nǹkan wá ń bí lọ́ra nǹkan wá náà tí mo dẹ̀ fẹ́ record tí mo fẹ́ bá àwọn àlejò mi sọ tí bá máa padà dé gan ẹ mọ̀ á ti rẹ̀ mí gbogbo mímí mi gan màmá mi sókè màmá mi sílẹ̀ ó máa affect iṣẹ́ mi lórí ètò lọ́jọ́ yẹn torí ẹ̀mí mi ò ní settle torí gbogbo eré tí mo ti sá kàkiri cos tó bá máa record ó yẹ kó relax brain ẹ o mọ̀ kó wàánú èsì tọ́gà wá ṣe bá a ṣe sì ti bíbà tó ń fẹ́ sọ́pọlọ mi kó wàánú ẹ̀ kó relax kó tó lọ on air ọ̀sẹ̀ kìíní lọ ọ̀sẹ̀ kejì ọ̀sẹ̀ kẹta ọ̀sẹ̀ kẹrin bá màá ṣe máa rán mi iṣẹ́ nìyẹn tẹ́ pé ah mo ò pẹ́ gbà mí ó ṣe wá ṣé mi èmi <laughs> èmi nìkan kọ́ ni mo wà ń bí yìí ẹjọ́ ṣé mi nìkan ni mo tọ́ èmi nìkan ni mo jọ ẹni tó ránṣẹ́ káàkiri ni nígbà tí mo ayé ọmọ ìpéjọ rẹ pa àwọn pípù yọ ọ ìkà ló ń ṣe jàre wọ́n fi ń ṣèkà ni wọ́n fi ń disorganize mi tẹ́ pé tí bá máa dórí ètò gan mo lè ti gbàgbé nǹkan tí mo fẹ́ sọ stress yẹn máa ti pọ̀ jù ó wá di lọ́jọ́ kan lára àwọn tí wọ́n jù mí lọ àlejò mi ti dé mo fẹ́ record ah, bẹ́ẹ̀ ni ṣe pè mí ni ẹ pé wá àyìnkẹ́ télọ̀ òun ò tí ì gbé aṣọ òun dé o ọjọ́ tàdẹ̀ ni télọ̀ òun wà kí n wọ mọ́tò <laughs> kí n lọ gbaṣọ wá lọ́jọ́ ta ah tí mo dẹ̀ fẹ́ record àlejò mi ti dé mo ti wo gbogbo wàhálà tí mo máa ṣe yẹn tó dẹ̀ ṣe pé mọ́tò ló fẹ́ gbé mi lọ pé tí bá lọ́jọ́ ta bọ̀ tí bá máa dé gbogbo ara gan ọmọ wa mo kí ni o ẹni tún bá mi jà pé akíló ṣẹlẹ̀ wá ẹjọ́ pẹ̀lú respect ni ẹ má bínú ẹ ṣàmọ̀ pé mò ń record bọ̀ nínú respect yẹn náà ẹ máa rò mo kí straight ni láti ìgbà yẹn bí mo ṣe gbára mi lẹ̀ nìyẹn ká ní pé mi ò gbára mi lẹ̀ ó lẹ́kọ̀ọ́ jẹ́ pé dìsìn yìí gan <laughs> wọ́n á ṣì mọ́ ọ́ dẹ̀ fi ń disorganize gbogbo system tèmi ni mi sọ pé kò dáa kí ọ̀gá èèyàn réyàn ṣe kéèyàn máa lọ àmọ́ ó máa ń ná àwọn táìmù tó ga gan ó yẹ kọ́gà náà lérò pé táìmù yìí kọ́ ló yẹ kọ́mọ yìí lọ ṣe kínní àmọ́ tó ó ti ń jọ bí ìkà lójú mi so ìwọ náà wá wò pé kó wá máa wò pé mo ní sùúrù mo ní sùúrù ó máa máa fi rẹ́kú rẹ̀ rẹ̀ lára ni èkó ló ń pè bí <laughs> járe tó bá lọ nà gẹ̀rẹ́ lẹ́kọ̀ọ́ ó dàbí kó gbé pọ́ọ̀sì sọ́wọ́ ni láàrin èkó kò kọ̀ máa ṣe ra ìwo táwọn ọmọ ayé bá gba pọ́ọ̀sì ẹ̀ wá kọ̀ wò pé ọmọ mẹ̀mú ti gọ̀ má lọ máa gọ́ rẹ̀ gbogbo nǹkan mi ń gbà mí kò kí n ṣe sùúrù lẹ́ẹ̀ máa fi gbà tó bá gbé wá lágídí wọn gan ah wá tí gbogbo kiri ìbàyọ̀kẹ́ wa kò sí kankan kí ló ṣẹlẹ̀ nǹkan tó máa fi gbá rẹ̀ lẹ́nu wọ́n sọ pé àwọn alágbára gan ló tún fipá gbà má kàn rò pé òkè gbogbo nǹkan ni sùúrù máa máa ṣe má ṣì mí gbọ́ sùúrù dá o sùúrù lérè ń tòótọ́ àmọ́ máa ṣe kí ni máa jára ẹ̀ máa jára ẹ̀ máa lórí Orísun bẹ́ẹ̀ ni Orísun náà bí ẹ má sùn lórí Orísun Miliki Express thank God it's Friday <laughs> tí bá ti wà lórí ètò inú mi máa ń dùn inú mi máa ń dùn gan-an gbogbo ayé tèmi ẹ̀yin náà ti mọ̀ pé lórí Orísun worldwide original number one ibẹ̀ náà mo kalẹ̀ sí ibẹ̀ mo ti ń yan fanda ibẹ̀ mo ti ń ṣakọ ibẹ̀ mo ti dúró gidigba Àyìnkẹ́ Dayọ̀ Kújẹ́rẹ́ lórúkọ tèmi ọmọ bíbí ni wọ́n ti Dayọ̀ Kújẹ́rẹ́ á sọ̀rọ̀ fetefete okay small but mighty umbilical express okay <laughs> ẹjọ́ dọ́là ìkẹ́ okay ìrìn ọmọ tó ń gbẹ́nu amóhùnmáwòránfọ̀ tó bá tún wá sọ pé queen of talk <laughs> ọmọ ló ń ké sí gbogbo ẹ̀yin tèmi ẹ wo ẹ jẹ́ ká máa mú lọ ní ti fàájì ga lọ tí orúkọ ètò yìí ń jẹ́ Miliki Express láti mọ bí mo ṣe máa ṣe fún yín entertainment news mi ó ń bẹ́ẹ̀lẹ̀ bẹ́ẹ̀ dẹ̀ ni music video review mi kò gbẹ́yìn ẹ̀yà lọ́wọ́ ẹ jẹ́ ká lọ ṣe kí ni ẹ jẹ́ ká lọ jó tá a bá máa padà dé ti mọ̀ pé ọ̀ lórí agbami ètò <laughs> agbami ètò Miliki Express òun náà ni a máa kàn sí orí wọn ni àwa fẹ́ lọ jó sí ẹ jẹ́ ká lọ jó sí madu madu madu madu madu madu by Kiss Daniel tá a bá ti dé ètò ń tẹ̀síwájú ọ̀fẹ́ madu nìyẹn láti ọwọ́ Kiss Daniel ọmọ wa náà ni Kiss Daniel mọ̀ pé Kiss Daniel ó máa ń rẹ̀p ní ní gbogbo à ṣé Kiss Daniel tẹ̀lé ojú orílẹ̀ ká má jò sí ṣá <laughs> kò sẹ́ni tó máa gbàdúrà kóun máa ṣòwò owó kówó kóhun kó lè máa ṣe kò sẹ́ tó máa gbàdúrà pé káyé má rí mi kọ́ máa gbọ̀n mi lágbára Ọlọ́run irú nǹkan bẹ́ẹ̀ yẹn kò ní ṣẹlẹ̀ sí mi kò dẹ̀ ní ṣẹlẹ̀ sí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa. Miliki Express ó sì tẹ̀síwájú thank God is Friday pẹ̀lú àyànfẹ́ yín Àyìnkẹ́ Kújẹ́rẹ́ bẹ́ẹ̀ ni lọ́wọ́lọ́wọ́ ẹ jẹ́ kí n máa mú lọ lónìí ti entertainment news. <laughs> kí ni mo ní fún gbogbo ẹ̀yin tèmi nílé o <laughs> nǹkan ńlá nǹkan ń bẹ nǹkan ń bẹ lábẹ́ ọ̀run tá a wà ẹ bí mi pé kí ló ṣẹlẹ̀ gan ok ẹ mọ̀ á ti máa ń gbọ́ fínífíní fínífíní lọ́rọ̀ yẹn máa ń wá <laughs> torí kò sẹ́ni tó ti confam ẹ̀ pé Tiwa Savage àti Wizkid pé wọ́n ń fẹ́ra wọn bíi kẹ́rí Tiwa Savage kó máa ya fọ́tò bí kọ̀kẹ́kọ̀ọ́ lórí Wizkid fúrú <laughs> kẹ́kọ̀ọ́ lórí Wizkid fúru níbẹ̀ bíi kí wọ́n sáfẹ́ gbọ́wọ́ síbi kan àwọn ọmọ ayékẹ́dẹ̀ wọ́n ti dáwọ́ Wizkid mọ̀ wọ́n ti máa gọ sí baba máa lò no ọwọ́ Wizkid nìyẹn lẹ́gbẹ̀ẹ́ tí ẹ mọ oríṣiríṣi àti ń gbọ́ fínífíní yẹn pípé tí Wọ́n Savage àti Wizkid nífẹ̀ẹ́ àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí ọ̀rọ̀ yìí ó tún ti jáde àti the hot <laughs> ní Paris ni o <laughs> ok tí Wọ́n Savage àti Wizkid wọ́n lọ kọrin ẹ̀dẹ̀ mọ̀ pé olórin kan Wizkid àti Tiwa Savage ti máa ń kọrin náà tipẹ́tipẹ́ ti máa ń kó làbò dáadáa àmọ́ ó ní orin kan tí wọ́n jọ kọ má lọ ni ó ń pe àkọlé rẹ̀ má lọ yẹn ni Tiwa Savage àti Wizkid ni wọ́n lọ perform ní Paris ní Paris <laughs> ok kí ló wá ṣẹlẹ̀ ibi tó dẹ̀ ti ń perform orin yẹn lọ nǹkan bẹ̀ o <laughs> ibi tó ti ń perform orin yẹn lọ ṣáà ni pé ah Wizkid máa fẹnu kò Tiwa Savage lẹ́nu kí ló ṣẹlẹ̀ wọ́n tapping nígbà tó tún máa wí tó tún máa ọ̀tá tún máa wo fídíò yẹn àti pé ọwọ́ Wizkid báyìí ìbàdí ti wá sàvè ló wà ẹ̀ẹ́ àmọ́ ẹ wà mọ̀kàn tèmi wá rò ṣé mo tẹ́ bá wo fídíò máa lọ yẹn <laughs> pé wo fídíò máa lọ yẹn tẹ́ bá wo fídíò máa lọ yẹn ẹ mọ̀ gbogbo nǹkan tó ń ṣe bẹ́ẹ̀ bóyá òun lọ́njà láti practice ní Paris nǹkan tèmi rò ni nǹkan tí mo rò nìyẹn bẹ́ẹ̀ mo kọ́ tó ṣe bẹ́ẹ̀ lọ try láti you know láti put ẹ̀ into life fún gbogbo àwọn fans wọn kí wọ́n máa rẹ̀ ẹ ẹ má wọ̀rẹ̀ a ṣe máa lọ gbórin má lọ yọtí káwa náà lọ fojú ká lọ wò pé ah, àbí ṣé nǹkan tó ṣe ń náà lọ gbé lọ Paris because kò yé mi gbogbo ọ̀rọ̀ yẹn ṣá ó ṣàn tẹ̀ lọ́wọ́ kan wípé kí Wizkid o àfi kó ya wá ti òrùka bọ Tiwa Savage lọ pé kò tiẹ̀ sí nǹkan tó lè sọ fẹ́ yàn pé Wizkid àti Tiwa Savage wọn fẹ́ra wọn nǹkan tó ń ṣẹlẹ̀ lórí social media nìyẹn síwájú sí ní abala entertainment news tẹ́ni máa kadà kí ó yà ìyá wọn <laughs> askamaya kruna kí ló ṣẹlẹ̀ sí tẹ́nitẹ́ni ti jáde ẹ̀mọ́ tẹ́ bá gbórí tẹ́ni látòkèdélẹ̀ kò sí kí tẹ́ni má kí ó lè kí Dangote ó lè kí ọ̀tẹ̀ dọ́là àwọn tó máa ń kí jùjùjù nìyẹn mi sọ pé kò kí n kí àwọn ẹlòmíì bọ̀ ó máa ń kí Dangote àti ọ̀tẹ̀ dọ́là dà tẹ́ni tí wá jáde ó jẹ́ ká mọ ìdí tóun ṣe máa ń kí àwọn èèyàn nínú orin kí dẹ́ni di ó ní látayédáyé nǹkan tóun délé ayé bá nìyẹn pé kí gbogbo àwọn olórin àwọn olórin àgbà jùjú àwọn olórin àgbà fújì kí wọ́n máa kí èèyàn àwọn bíi baba Ebenezer Obey àwọn bíi baba King Sunny ẹ̀ lè gbọ́nrin wọn kọ́ má kí àwọn èèyàn àwọn bíi da ọ̀kújọ rẹ̀ ẹ̀ lè gbọ́ orin wọn ẹ̀kọ́ máa gbọ́ gbẹ̀ngà alágbájọ yíyan lábẹ́rẹ́ mọ ẹgbà àtàtà onílé kàyàkáyò oríṣiríṣi wákọ̀ máa gbọ́ bàbá Naomi. ok tẹ́ni sọ pé ayé yìí lòun ti ba òun dẹ̀ ń trend lórí nǹkan tóun balẹ̀ òun ò fẹ́ jẹ́ kí àṣà kó parun nǹkan tóun rí láyé ìlú òun náà dẹ̀ pé ok aside go ó dẹ̀ pé kíní iná ìzàmù ó ṣe wá jẹ́ pé ọ̀tẹ̀ dọ́là àti Dangote ló máa ń kí all the ta ni ò fẹ́ nǹkan rí <laughs> we no like better tea kọjá bó ṣe jẹ́ ní ti abala tẹ́lí lórí pé à ń kí èèyàn sí inú orin lákọ̀tọ́ ní abala entertainment news gbogbo èyí tèmi gbogbo wa náà la tún mọ Adékúnlé Gold àti sinmi àti mọ̀ pé òkè Adékúnlé Gold àti sinmi ọkọ àtìyàwó ni àmọ́ <laughs> Adékúnlé Gold Òṣùṣù ó dẹ̀ gbé ìyàwó ẹ̀ pẹ̀lú oyún ni toyuntoyun kí nìdí gan tó fi gbé orí ẹ̀ wú inú ẹ̀ dùn pé ha èmi ni ọlọ́run ṣe oore ńlá báyìí fún Adékúnlé Gold àti Simi wọ́n wà ní ayẹyẹ kan tí Simi ti lọ kọrin in fact bí Simi ṣe kọrin inú everybody dùn and Adékúnlé Gold ó jẹ́ nǹkan òwúrí fún lóò pé oh, ìyàwó mi my wife <laughs> bó ṣe gbé nǹkan ẹ̀ nìyẹn pàkà toyún toyún ẹ̀tẹ̀ ìjọ náà mo máa ń rò kọ̀kọ̀ tí adé tí sí Adékúnlé Gold àti Simi tí wọ́n bá bímọ kílẹ̀ rò pọ́ lè sọ orúkọ ọmọ wọn náà èmi ni kò sọ lórin Dáfídì <laughs> bí ọkọ san sam torí ìgbà tọkọ ń kọrin tí àwọn ọkọ ìbò làṣẹ wa fẹ́ ṣe gbogbo ẹ̀yin tèmi ẹ wà ní jù báyìí lọ ní abala entertainment news ẹ jẹ́ ká lọ gbọ́ má lọ hmm, ẹ jẹ́ àlọ́ wo má lọ bóyá hmm, nǹkan tí Wizkid àti ti wá ń ṣe nínú má lọ yẹn lọ gbé lọ Paris ẹ jẹ́ ká lọ wò ẹ jẹ́ ká lọ fojú ara <laughs> ká lọ ẹ jẹ́ ká lọ jọ́ sí má lọ by Wizkid àti wà má lọ yé jọ́ a lè máa lówó lọ́wọ́ ṣùgbọ́n alálàáfíà a lè máa nílé lórí ìsọkúsọ nìyẹn <laughs> ayé wa dùn bí ẹwà ẹwà ó ṣe pàtàkì kéèyàn nílé lórí o jọjọjọjọjọjọ ó ṣe pàtàkì Orísun estate àgàgà <laughs> ó ṣe pàtàkì gidi gan téèyàn bá ní lórí ẹjọ́ nítorí Ọlọ́run kéèyàn tún wálé ayé yìí wá ṣe ná àdúrà wa ni pé kọ́lọ́run tètè gbé wa lọ́wọ́ sókè tá a máa fi rí owó kọ́lé tá a máa tún fi ní owó lọ́wọ́ ẹ jọ̀ọ́ mo tún fi àǹfààní ìsọfún pé ẹ̀yin tẹ́ bá tètè ra ilé Orísun estate ẹ tètè lọ mú ti kò sí gbogbo bí tí a sí lọ́wọ́lọ́wọ́ tí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ilé Orísun estate kò ń ṣe ilẹ̀ tẹ́ máa rà táwọn kan máa máa pariwo lé pé ó yá àwa lánìlẹ̀ rárá rárá rárá ẹ wo àwọn tí wọ́n ti rà wọ́n ti ń confam ẹ̀ ẹ jọ̀ọ́ ti torí tọ́lọ́ ẹ bá wa dòwò pọ̀ torí yín náà la ṣe gbé kalẹ̀ owó tẹ máa sọ ẹ̀kan ẹ̀mẹjẹ mẹ́ta kó gbá kólekóle tẹ ẹ bá fẹ́ ká bá yín kọ àtúndúró re kò sí nǹkan tẹ ẹ fẹ́ dá lára sílé yín tí à ní báyìí ṣe níbi tí king builder wà kí ló ṣẹlẹ̀ gangan <laughs> ẹ jọ̀ọ́ ẹ tètè lọ múlẹ̀ tiyín lórí Orísun ẹ̀sìn discount àti ẹ̀tún wá fi sí àwọn ilẹ̀ yẹn lọ́wọ́lọ́wọ́ báyìí o gbọ́dọ̀ má nípinnu ẹ̀ tára ṣàṣà kí wọn náà ṣe kí ni kò nípin nílẹ̀ Orísun estate ó wá fẹ́ pè wọ́n nọ́mbà tí ó ń lọ lójú amóhùnmáwòrán ẹ̀ ṣàrà ṣe kí ni ṣàràràm kọjá bó ṣe jẹ́ ní ti òrèǹtẹ̀ ẹ̀jọ̀ nítorí tọ́lọ́run òrèǹtẹ̀ òrèǹtẹ̀ <laughs> òrèǹtẹ̀ máa nítẹ̀lọ́rùn máa nítẹ̀lọ́rùn kọ́kọ́ léyìn ẹ̀ pé ókè ah, nígbà tí mi ò ní torí mo mọ̀ pé ó sì máa padà ní ókè ìyá alágbájá ó faradà ìyá alágbájá kò wò ta bàbá alágbájá ókè ó ń tọ́jú mi nígbà tó wá lówó lọ́wọ́. àwọn ọkùnrin mìíràn kẹrẹ̀rẹ̀ obìnrin máa bẹ́ẹ̀ jìyà títí títí tí ìgbà tó bá lówó lọ́wọ́ ló máa rántí pé ìyá alágbájá ti sanra jù <laughs> ikùn ẹ̀ ti yọ irọ́ irọ́ irọ́ ah, ọlọ́run o mi bá dẹ̀ ti máa fẹ́ ọmọ yìí o àwọn tó ní bàkà ló yẹ kí n fẹ́ àwọn ọkùnrin mi wà bẹ̀ kò dẹ̀ da ẹ má máa ṣerú wà bẹ́ẹ̀ yẹn obìnrin tó bá yín jìyà tó jíṣẹ́ tẹ́ pé ńgbà tí ò sí nǹkan kan ó dúró tì yín gbàtẹ́wálé ó tọ́lẹ̀ wá rántí pé kò fáìn pé ó dúdú ìgbẹ́lẹ̀ wọn rántí pé àwọn figure eight kan ẹ máa tẹ ọlọ́run níjà tẹ <laughs> ẹ máa tẹrù story bẹ́ẹ̀ yóò máa ń bí mi nú ẹ jọ ẹ jẹ́ ká máa ní ìtẹ́lọ́rùn torí ìtẹ́lọ́rùn agagawo obìnrin ìtẹ́lọ́rùn ó ṣe pàtàkì ó ṣe kó àdúrà ni kó máa fi ti gbogbo àwọn tó bá sanra rẹ̀ pé òkè lágbájá ò ti lówó ọlọ́run á jẹ́ kó lówó bọ̀ èmi ń tọrọ pé olówó ni kémi fẹ́ o <laughs> nǹkan tó bá wà ní kó tọrọ lọ́wọ́ ọlọ́run má bá mi dù má bá mi dù nǹkan tèmi ń fẹ́ òun náà ni mo tọ́ tá a bá máa padà dé ó ya ilé tí ń yá náà ni ẹ kí ló ṣẹlẹ̀ gangan à <laughs> ń padà bọ̀ àmọ́ pípa yìí ṣe mí ẹ jẹ́ ká lọ jó <laughs> ẹ jẹ́ ká tún lọ jó ìwọ la fẹ́ jó sí ẹ jẹ́ ká lọ jó sí <laughs> kò séwó eh, kò ségbò eh, kò sé eh, kò wọ́n ti po kẹ́míkà kọ̀ọ̀hún science dẹ̀ ẹ ṣe ẹ jẹ́ ká lọ gbọ́ science dẹ̀ bàyọ̀ lámìdé tá a bá máa padà dé òkè ilé tí yá díẹ̀ díẹ̀ náà ni <laughs> ẹ jẹ́ ká lọ jó sórí ìyá ń bọ̀. kẹ́míkà pọ̀ yéé ó ti kò séwé kò ségbò ṣé kí n máa mú lọ ṣé kí n máa jó lọ ṣé kí n máa jó lọ. Miliki Express náà lè ṣe ní Miliki lórí Orísun bẹ́ẹ̀ ni pẹ̀lú Àyìnkẹ́ Dákújọrẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí iye tí ń yá díẹ̀ díẹ̀ náà ni ẹjẹ́ lọ mú mi náà àwọn ti tó gẹ ẹjẹ́ lọ step down pẹ̀lú omi tó tutù kí tẹ̀lé mi fẹ́ gàrí àtẹ̀pà ló wù mí jẹ kí n wá fi ice cube kí n kó sí gàrí yẹn kó gbẹ dáadáa kó kan gàrí ẹ̀gbà àti ṣúgà àtẹ̀pà <laughs> kí n wá lọ jẹ nǹkan tí máa jẹ lẹ́yìn ètò yẹn gbogbo ẹ̀yin tèmi ẹ wò ó àníríjì báyìí lọ ní orí Miliki Express tọ̀sẹ̀ yìí lágbára ọlọ́run ayọ̀ àti dùnnú òun náà la máa fi pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ ayé ṣí sílẹ̀ ayé ikú ọ̀fọ̀ wàhálà ìdààmú kò ní ṣí sílẹ̀ fún mi kò ní ṣí sílẹ̀ fún ìwọ tó ń wò mí ẹ má gbàgbé fún pẹ́fẹ́ gbogbo àwọn ṣẹ́ wa lọ́lọ́kọ̀ òjọ̀kọ̀ ẹ lọ sí www.youtube.com slash orisuntv www.facebook.com slash orisuntv lórí twitter àti ig ẹ tẹ̀lé wa àti orisuntv ẹ lè darapọ̀ mẹ́mi náà lórí social media fanpage mi lórí facebook àyìnkẹ́ da òkújẹ́ ẹ̀ náà mò ń jẹ́ lórí ig ẹ lè tẹ̀lé mi at àyìnkẹ́ da òkújẹ́ lórí twitter at tosi kujore èmi tí ń tọ́ta àyìnkẹ́ kujore ọmọ bíbí ni wọ́n ń dá òkújẹ́ àsọ̀rọ̀ fẹ́tẹ́fẹ́tẹ́ small but might of miliki express kódẹ̀bọ̀ ló jẹ́ tẹ́ bá sọ pé ìwé ọmọ tó ń gbénu amóhùnmáwòrán fọ̀hún èmi ni mò ń jẹ́ bẹ̀ kẹ́ wá fẹjọ́ dọ́là kùn tẹ bá ti wá fẹjọ́ dọ́là kun ẹ wá rántí àti fi queen of talk <laughs> kẹ fi gbà nídìí gbogbo ẹ tẹmí ẹwọ ilé ti yá náà nìyẹn ẹ jẹ́ ká wá máa ṣe lọ lórí orin méjì ọ̀kún.